الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وزد وبارك على نبيك الكريم وعلى آله وصحبه أجمعين عباد الله اعلموا أن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعظني الله وإياكم منها أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته أخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها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 يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا نستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العظيم الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه ثم توبوا إليه فتائب من الذنوب كما لا ذنب له كثيرا طيبا مباركا فيه ẹ̀dá ọkọ̀ fún ọlọ́run ọba wa jama ni apa ẹjẹ́ àti alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin ọlọ́run àdúgbò fún ọ látara àánú rẹ lórí wa ìkẹ́ rẹ ààbò rẹ àti ìdúró tí ìrẹ ọlọ́run lórí gbogbo àwọn ẹ̀dá ntọ́ ọba kú fẹ́ kó ṣe ni wọ́n máa ṣe èyí tí ọlọ́run ọba gbogbo ayé ìfẹ́ kò lè fèsì ìrẹ lórí gbogbo nǹkan ìwọ ni wa kù kò wá wọ́n sọ wa kù sínú mọ́lẹ̀ Islam ọlọ́wọ́ adúpẹ́ lọ́dọ̀ rẹ àìní lè sìn ọ́ ọlọ́mọ fi fún wa àbí ọlọ́wọ́ rẹ túbọ̀ jọ ọmọ bá wa gbé mùsùlùmí ọdọ̀wọ̀ kálukú wa bó ṣe dọ̀rọ̀ yẹn sàkáání àárín ara wa náà a gbọ́dọ̀ kíyèsí òun la fi lè di ẹni tí ọlọ́wọ́n tẹ̀wọ́ gbà bá a bá ti ń sáré kí àárín àwa àtẹlẹ́dà wọ́n má bàjẹ́ a sáré káàárín àwa àtẹ̀dẹ́gbẹ́ wa náà má bàjẹ́ báàrin àwa àtọlọ́run bá já tó kù sí bí àwa àtẹ̀dẹ́gbẹ́ wa ó kù pọ̀ níwájú ọlọ́run ọ̀ràn yẹn ní kálukú ó ṣiṣẹ́ fún àtúntò àríwá kámúlátọ̀dọ̀ ọkọ síyàwó bàbá sọ́mọ ọmọ sí bàbá aládùúgbò síra wọn jàmọ́ sí jàmọ́ nújọ́ alábàjọ ṣiṣẹ́ pọ̀ alábàjọ rìn agbọ́dọ̀ yà ní ara wa wò agbọ́dọ̀ máa ṣe àwọn iṣẹ́ tí ò ní dá àárín wa ó bẹ̀rẹ̀ látorí ìbára wa sọ̀rọ̀ àwọn gbólóhùn tí ó máa jáde lọ́sí látọ̀dọ̀ ara wa síra wa mùsùlùmí gbọ́dọ̀ kíyèsí gbàtà bá ti jọ wà àgbọ́dọ̀ máa wò pé kí ni máa ń dùn lágbàjá kí ni la máa ọ̀fẹ́ ipò owó leléyìí wà sí mi mo gbọ́dọ̀ sọ ahọ́n mi mo gbọ́dọ̀ mọ rú èdè tí mo gbọ́dọ̀ pè fún ẹ̀sìn mi kìí ṣe wípé ọ̀sán gbà wípé mo lè sọ mo lè jú òsìn tí ó tẹ́lẹ̀ kìí tún àrùn èèyàn sí mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ni tí ó ní adẹ́gùn hadith ẹ̀kọ́ láyé ìbánisọ̀rọ̀ ẹ̀sìn béèrè lọ́dọ̀ wa ọlọ́wọ́ ọba àlékí ọlá ó lè mi ọlọ́run ní arahman èmi ló lóore ọ̀fẹ́ ayé nígbàtí ó wí gbóló tẹ̀lé olémi ni allamal Qur'an èmi ni mo fi kùránù ma wọn tí mo fi mà kèèdákẹ́ ọlọ́run ní khalaqal insan èmi lọ lọ́hun tọ́dọ́ mẹ́yàn ó ń kiri ẹ̀kọ́ bá àdámọ́ ọlọ́run ò tí ìdákẹ́ ọlọ́run lẹ́mí bá a pé gbọ́rọ̀ kalẹ̀ kí è jíjà bá a ti tó yá sọ ń bí àti etí ọ̀yẹ́ sọ ni mo fi mọ́ mi o omi ẹ̀kọ́ báyìí òun retí ẹ̀kọ́ ìbánisọ̀rọ̀ títàkà ní àárín wa tí òfin ní bàjẹ́ bẹ́ẹ̀ bá pé wá ọba ahọ́n tó bẹ̀ òfin bá pè wálẹ̀ wọ́n sọ wípé wàá rò fún ọlọ́mọ ọ̀rọ̀ sọ jù ní wọ́n bá gbé wá tó lé ọba nílé lọ́dọ̀ tèmi náà àrin ní bàjẹ́ nù ọlọ́run ni mo fi bàyàn òun ni mo fi mọ́ mẹ́yàn torí ìtàrán inú gbogbo ìkọ̀yìn síra ẹni tá a bá kó ọgọ́rùn jọ àárí àádọ́rùn tó jẹ́ pé ahán lọ́dà lẹ̀ tẹ́gbẹ́ tí wọ́n bá ní kíló tó jẹ́ pé ahán látàrọ pé ọsọ báyìí sí mi ọsọ báyìí sí mi láti mọ́ kíyèsí ohun tí àáwí jáde lẹ́nu ó ti bí ọ̀tá rẹpẹtẹ láàrin àwọn èèyàn àgbọ́dọ̀ kíyèsí aṣíwájú wa Abdullah ibn Mas'ud kọlọmbà ni yọ́nú sí ọlọ́ba tí ó sírú ẹ̀ mọ́ tí wọ́n lè jẹ́rú ẹ̀ táà lè sírú ẹ̀ mọ́ tó nìkan lọ ó lòun fi búra ما على طار العرض شيء tí a bá ní kí ní kàtọ́ sí kí wọ́n fi sẹ́wọ̀n gbére kọwọ ẹ̀wọ̀n gbére kí wọ́n dẹ́jọ́ ẹ̀wọ̀n fún ó ní òsìn tọ́tọ́ sẹ́wọ̀n ní tó ahọ́n míyàn ahọ́n míyàn lọ́yẹ wọ́n fi ẹ̀wọ̀n gbére tóró ní má bí sùtá Oni ní láyé sàkímù ìmánu abdin ìgbàgbọ́ ẹrúkọ ò lè dúó tọ́ kí wọ́n kúlùgbàgbọ́ òdodo ní àtọ́yẹ sàkímù kọlùbà ó dìgbọ̀ ọ̀kan rẹ̀ bá dà ọkàn tí ọ̀dá ìgbàgbọ́ tọ́dọ̀ ò lè dúó mẹ́ wà láyé ó dìgbà táwọn tó bá dáa ọba ti da ibi tó ronú pé sọ kọjá o ti kódà mú ohun tó bí kan lọ sọ sádùúgbò tó ń sáfà wọn kan wọ́n mọ́ yọ o ti kódà mú bá wa bọ́ọ̀bá ti ń kódà mú bá yóò mọ bàjẹ́ bọ́kìrì sábà ìfi sọ́kàn yóò sì gbogbo ara nínú ta gbọ́dọ̀ kíyèsí táàní ara wó fi tó òun lè gbé táà ń pè fúnra wa agbọ́dọ̀ yẹ èdè tá ń pè fúnra wa agbọ́dọ̀ yẹ wò ìsìláàmù ẹ̀kọ́ tọ́kọ́ wa ní ládàbí ní àwọn ẹ̀kọ́ yáyì ìbánisọ̀rọ̀ lágbèkalẹ̀ tó dáa tó dùn mọ́ mùsùlùmí ni wọ́n kọ́ a máa kì ọ́ pé bọ́lá máa ṣe ríhùn yóò náà ló ẹnu ẹ̀yìn yóò ṣe dáa náà lọ́rọ̀ ẹnu rẹ̀ ọ̀dá wọ́n á ṣe bí nǹkan ní wọ́n náà ọlọ́wọ́n ò sí mùsùlùmí gidi ọ̀rọ̀ ẹnu ẹ̀ kí ni ìmọ̀ dáa múmi ní gidi ahọ́n rẹ̀ máa dáa ni jẹ́ ni tó jẹ́ pé bọ́bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n ma fọ́gbò lẹ́nu ni ẹ̀mẹ́jọ sọ̀rọ̀ yọ bàjẹ́ ogun ṣe tó bọ̀ látàárọ̀ ti jọ sọ̀rọ̀ yọ gbogbo ẹ̀jẹ̀ kíkẹ́ bá fẹ́ bàjẹ́ ẹ sọ̀rọ̀ à tó gba wọn dà oyè tẹ́ bá ti fẹ́ bàjẹ́ ìfún wọn jọ̀wọ́ sọ̀rọ̀ èso yẹrẹ ànábì ní ẹni tí àgàrí ó burú tágàrí ó burú jọ àlìkìyàmà tí wọ́n gbága tí ọ̀dá níjọ́ mọ́ náà gbogbo ẹni táwọn èèyàn máa ń yẹ̀ bá rẹ̀ tí wọ́n máa ń pàátì ìtìkọ́ ohun máṣà fọ́ṣù ìtìtorí ọ̀rọ̀ bújú mẹ́rẹ́nà wọ́n máa ń yẹ̀ bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ẹ̀fẹ́ gbé èmi ẹ̀ òsì tọ́jú ọmọ ń dà wá pọ̀ ara ti mi ọgbà ọ̀rọ̀ ọ̀rọ̀ burú ọ̀rọ̀ rẹ̀ lórí ọ̀dá ọlọ́run sí ọ lórí o mùsùlùmí gbọ́dọ̀ kíyè sí ahẹ́ẹ̀ torí gbogbo táà sọ pátá yẹn olúwọ́kọ́ gbogbo ẹ̀ní ẹ̀kọ́ọ́lẹ̀ wọ́n bí aṣọ́jú ẹ̀dálé rẹ̀ sallallahu alayhi wa sallam pátá lẹ́ni náà ní gbogbo mùsùlùmí àbùdọ́lù tó lọ́lájú tá a gbọ́dọ̀ máa pọ́lé tó jẹ́ ní àpọ́lé tá a máa ti fẹ́ ìtẹ́lé rí ẹni ẹ̀fẹ́ léyìí ọ̀rọ̀ jókòó lẹ́rẹ́ lásán tó jẹ́ ní àpọ́lé kẹsẹ̀ torí olówó èyí torí ìmọ̀ o ó ní máa ń salima náà sùn odù gbogbo ẹni táwọn èèyàn bá mórí bọ́ mílítàrí tí èèpà ẹ̀ ṣàbùrù ṣe tí wọ́n èsì ahẹ́ ẹ̀gbọ́n tí ó dùn mọ́ wá wọ̀nyádì kìí sì fọwọ́ ẹ̀sìn aláburú ọlọ́lá àánú ìyàlọ́ kìí sì wọ́n tí wọ́n ti ń gbàdá fún ọjọ́ fún yọ yọ balẹ̀ tó rí rẹ pé wọ́n ti ẹ̀ jẹ́ kankan èyíta lápàlẹ́ o. okùnbá tuntun náà àmì olóòsàn bá tíwájú ẹ̀dá pé gbogbo ẹ̀ náà ló lé gbogbo ẹ̀ láàmú bá ṣe mórí bóyìí mọ́nàjà bóò láṣẹ là níwájú ọlọ́run àdábìnrin sọ bá ti lè ṣe tí mo fẹ́ wì ọ́là ó kú bá ní kí ni kọ́ ọ̀hún ó ń sọ̀kẹ́ alẹ́ ìkẹlẹ́sà àná àhán rẹ̀ ni ọ̀sán gbàmú. ọ̀la tọ́ ọba ti jẹ́ni tó lè gbà hẹ́ẹ̀ mú gbogbo rẹ́dàdàdà tó káyé ó lè làmúrẹ̀. wàlìyàfẹ́ òkà bẹ́ẹ̀tù sìdúnmí mọ́lé ẹ̀ bọ́ ọba lè darí àwùjọ tí kálukú ń ṣe bó ṣe wù kiri ọ̀sà lè darí ẹ̀dẹ́ ó lè máa tó dùn ó lè máa gbénú ẹ̀dẹ̀ rí ntọ́ jẹmẹ́sìn ma ọ̀bá rí ntọ́ bẹ́sìn pesin níta mọ ní múra sínú ẹ̀dẹ̀ aburú tí ń bẹ lẹ́ẹ̀dẹ̀ tó lòmí ọkọjá tí bẹ ń gbogbo ẹ̀ ní ti ṣe lójúrọ̀ fún wa owó rẹ̀ ọ̀wọ́n mọ́ owó aburú ọ̀wọ́n mọ́ ó ti rọ̀ ó ti ṣe lójúrọ̀ kò sí bí orin àjò lánàá wọ́n á rí kan lọ níta lò ọpẹ́ ọkùnrin wọ́n gbé mọ́tò gẹ̀gẹ̀ rà kalẹ̀ wọ́n ń ó sì òun kàn obìnrin pé ìjìnlẹ̀ kí jẹ àtijọ́ wọ́n wá lọ mú obìnrin wọ́n fi gbogbo èèyàn wò ó náà rẹ́rìn ó ń jó sáà fi lọ sáà fi gbé tó padà bọ̀ orí jóná làwọn.

débọ́bìnrin àti ẹ́ ìtàwí ni wípé ìta ọ̀dá pé ọ̀sùn ọ̀rẹ́ rẹ̀ àbí ìtàwí nù ẹwọ bẹ́ẹ̀rẹ̀ tánà bíbí pé bọ́ọ̀ ní pò tọ́ wà bọ́ọ̀ ní gbogbo kẹsẹ̀ rí ó sì ní ilẹ̀ tọmọ́ mi lónìí àsìbá tó mú mi nà mo ríra mi ní mú mi ẹwọ bí tọ́ wà dáhùn sí torí pé gbogbo ọ̀rọ̀ ló ti wọ́n àti àmọ́ ni. kèé ti ayé bí bọ́bọ̀ wà léèrè ọ̀rọ̀ yóò ohun tí ń bẹ lápò wà lámọ̀rọ̀nú kàn ìta fẹ́ jẹ ìlàmọ̀rọ̀nú iṣẹ́ tàwà táwọn rí o láàfi dáhùn ìlàjì owó ó fún láì dáhùn pé owó pé ó ní mo dúpẹ́ pé lónìí nira mi ní múmìnà múmìnì ni adébì ní gbogbo nǹkan ló ní àlàrẹ o sọ ohun tó rí tó fi ríra rẹ ní múmìnà tó fi ríra rẹ pé múmìnì yàn ọwọ́ ń ka òṣìṣẹ́ èyí tó ṣe mọ́júmọ́ tó ti rí ṣe láàárọ̀ tó ti kó tó di pàánà bìbí léèrè ànábìrì tó bá dìbò sómi ó tún wá ro ó tún sọ ọ̀rọ̀ ó lóun tún wá lálàá ẹ máa ń gbọ́ àti àmọ́ làwọn ronú ìwọ ò lè lálàá rú ẹ̀ toró òronú ẹ̀ èmi ò rò ó ní mo lálàá mo rọ́pò èèyàn nínú àlìjẹ́nà náà ṣùgbọ́n wọn tí mo tún wá rí nínú iná wọ́n pọ̀ nítorí wípọ́ àlìkìámọ̀ ló ronú sùn aláàlìjẹ́nà náà ni wọ́n máa lá wọ́n rú àlátẹ́mi ẹ lọ́mọ́júmọ́ ọ̀gbọ́rọ̀ yẹ̀wò ó rí pẹ́kẹ́ ẹ̀sà àlàdìjẹ́ náà kàdìjẹ́ náà bó tọ́rọ àrùnú àlìkẹ́ káfíṣùn pẹ́pọ̀ olè mi gbé dúró nínú ẹ̀sìn kí tó sùn àrùnú ẹ̀ ẹwà wọn àmà tí wọ́n ní ròmú ju ibi tí ń àwọn náà sì lọ àbá lọ à ń lọ bá a fẹ́ bá a kọ̀ bọ́ a lọ náà ni àwọn ti lọ wọ́n ti sáájú wa lọ àwọn náà lọ bá wọn ẹni tí ó tẹ̀lé wọn nù wa àmọ́ lọ́kẹ̀dẹ̀ náà ni torí tí náà dé bẹ́ẹ̀ náà ni tiwa náà ti kí ni ní ó ti dé bá wa lásìkò tánà ohun tọ́mọnìyàn lágbára rẹ̀ ni ayé ọmọnìyàn ò sì lágbára kókó wò ní kò lé ayé tó bá ti tó ó ti tó nù kódà kan mọ́ ní bọ́bọ̀ orí kàmù kọ́ kí lọ́kọ́lọ́ ẹbílẹ̀ láyé kó lè jẹun kó lè rówó díẹ̀ lọ́kọ́lọ́ kò sì mọ́ wípé ń dùn ó fún báyìí ti mú ọmọ kí làwọn á ní máa dẹrọ àlùkí àmọ́ mẹ́rù wá sí ẹjẹ́ a máa di ọjọ́ kan ń bọ̀ sílẹ̀ àjò náà o bàbá yìí ti yá kò sí padà mọ́ àbẹ̀rẹ̀ nìkan tó lọ tó tó padà dé òun gbà tó ń dán orí pé òun ọ̀dẹ́rù yìí dáadáa mẹ́rin yàrá bá gbá bí ìjọba wálé sílẹ̀ ọ̀bá rọrùn àpọ̀lọ́ ó ti padà lọ àbí ó ti padà. nígbà tó ti pé ibi yóò tún ran àwọn lọ́rùn ọ̀tún padà ọ̀hún ìrìnàjò tàlìkì bẹ́ẹ̀ lẹ́yìn ti lọ ó ti lọ́nu kò tún ṣe padà o òun làwọn máa gbogbo ìṣẹ̀lẹ̀ ayé wọn ànábì ní ẹni ọlọ́lá ibi a ti à ń kì wá ń ara wa kára ẹ̀sìn ní inú orin tẹ́tà àti lè òun ni kàkíyèsí onígbọ́lọ́ láwà ànábì ní máa gbọ́ nínú nǹkan mẹ́ta yìí ọ̀rọ̀ làtọ̀ bá ń wọ́là bá gbọ́ gbogbo tá a túbí látàárọ̀ káwa ní ogun mẹ́tẹ̀ẹ̀ta rẹ gbàmú mọ́jọ ogun jù ọ lọ sì kọjá ọgbẹ́ àdá tí a máa bá lè ré sáyẹn lẹ́sẹ̀ ọkọjá ọgbẹ́ àdá ọkọjá àtúdà àbá ní wàkámúfà ti ní àbúwá bàṣàrín lìnàfùsì yìí mélòó mélòó lẹni ó sílẹ̀ fún aburú fún ẹ̀ ìdá alámúyà kún kọ̀fù lónà àláfíì mẹ́kànfánù nígbà tí ẹnu rẹ̀ ọ̀bá ti lágàdàgbòdò tí ò ní kọ́kọ́rọ́ fẹ́gbọ́ ògbà ló sílẹ̀ kọ̀sọ́rọ̀ tí ò lè sọ́ ọlọ́mọ ènìyàn yàmútù lùfàtà mìnà afẹ́rà tí ń bí lè sáàrì yìí èyí a máa kú nítorí pọ́ fẹnu kọ èyàn lè kú nítorí pọ́ fi ẹnu kọ wàlẹ́ ìsọ yàmútù lè márùkù mìnà afẹ́rà sí ríjìlì kọ̀ kí wọ́n bá nìkan bẹ̀sẹ̀ kọ èèyàn gbọ́dọ̀ máa kí èsáré ẹ̀ àlọ́bìlá kọ́kọ́ nu ahọ́n rẹ̀ máa dì mú ẹ̀kejì wọ̀lìyà sáàká bẹ́ẹ̀tù bí gbogbo ọ̀sá ọba dẹ́rùn tí ó fẹ́ ìwọ̀ ma tí bà jẹ jẹnu lè rẹ̀ gbà ìyá àwọn ẹni ọlọ́run bù yóò tó sọ àlùhínà làhádà wíyùn bìdíkìrì láàyè rọ́bì làálàmínà làhánúrún mínà tàófìkì àlìm كأن شواءه من طور سيناء كأن شواءه من طور سيناء Ilé àwọn ẹni ọlọ́run àlùfáà ní buyútù sọ lè fínà ilé àwọn tí wọ́n súnmọ́ lọ́hùn tí wọ́n mọ́ lọ́hùn lọ́lọ́hùn láhàdà wíyún kẹ́ tó débẹ̀ ẹ sì máa gbọ́ ohùn ẹkò bìsíkìrì ńlá ìrọ̀ bílà àlàmìnà ohun wo ti ládàá èrò ẹ̀yìn síbẹ̀ nílé wa rí sínú tí ọlọ́run ní jáde mẹ́ tọ́lá àrùn náà nìkan mọ́ ayé yìí nìkan ilé gbọ́dọ̀ gbà wá ṣe lọ ọlọ́dọ̀ ọlọ́dọ̀ bá bọ̀ ọ̀fẹ́ gẹrun gbogbo tọ́ ọ̀fẹ́ kó o tó gbogbo tọ́ ọ̀fẹ́ ó ẹ rí níbi ọgẹrun náà ni ilé àwọn ẹni ọlọ́run èmi àtẹ̀yìn gbọ́dọ̀ ṣiṣẹ́ kínú ilé wa kó lè gbogbo àyè tó orí ọwọ́ lónìí òun ti bọ́ ọgbà burú bọ́ ọwọ́ wọ́n ti bá ọba jókòó owó ọ̀kan báyìí tí ọ̀tí ọlọ́run lọ́mọ wò kò síbi tó dé tí ti ní bọ́ wọ́n tó fẹ́ kọjẹ́ bọ́nù gbọ́ bọ́jáde kọjẹ́ là lórí bùkátà ó ti padà sílẹ̀ ó gbẹ̀bẹ̀ màrán ti ọlọ́kùn kàkejì nù ẹlẹ́kẹta wọ́n bú kí aláàkàtì àti tí èèyàn bá wá ọ̀la lọ́la níwájú ọlọ́run gbogbo bí èmi àtẹ̀yìn bá ti ṣe ọlọ́run kálásùkò tá a fún sí lọ́run èèyàn sáré mọ́ ọmọ ibi tó ti dẹ́sẹ̀ èmi mọ́ sí èmi àbọ̀ ọmọ bí òkú olóòkùn kó mọ́ mọ́ sí kíni ọmọ manú ìtí ọwọ́ amú wa là tọ́lọ́hún ó fi bá ní ẹ̀sẹ̀ ń dànù tọ́lọ́lá kò rí ìdìlọ́lọ́ kódà kọ́sẹ́ bọ́ bẹ́ẹ̀ ọ̀bá tí ì kú àgbẹ́kẹ̀lé ń bẹ fún ẹni bá kú nìkan ní òní kíni ní ọ̀lá fọkàtà máa èyí tó fi wá náwó ju ọlọ́run ni pé àwọn alásìkò táàbì wọn sunkún sí lọ́rùn èrè ọlọ́run mo ṣe yí mo ṣe yí dédé tó tún wá máa rántí ẹ̀ tó fi máa dọ́là gbàá owó mi bá ọmọ nǹkan tí wọ́n wájú ọlọ́run èdè máa sunkún sọ́lọ́ ọlọ́run ní èmi náà àwọn tí ó jọ àwọn ànábì ọlọ́run táwọn bá tún dé ipò kan tó dánú ẹ̀sìn tí wọ́n bá tún wá padà gbé wọn dé èyí tọ́ga jùlọ wọ́n máa ń sunkún àsìkò tí wọ́n bá fi wà níbi èyí tọ́lọ́lẹ̀ àtìpọ̀ tó tún dánú ẹ̀sẹ̀ kan sunkún wájú kí ni mo wá ń ṣe níbi èyí tọ́lọ́lẹ̀ láti jọ́ àwọn tó máa sunkún ẹ̀ ẹ̀rùpá yàtọ̀ ó jìnà sáwà ẹ̀sẹ̀ tí a wọ́n ni a sunkún ẹ̀ ọlọ́mọsálá ìsànú wa ọlọ́sànú wa a máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí tí ọlọ́wọ́ bá tó kádàrà ọ̀rọ̀ míì má ara wa là ń wá bá ti tún ṣe nígbà táàrin àwa àtọ́lọ́ pàtàkì kọ́ mọ́ bàjẹ́ bẹ́ẹ̀ láàrin ara wa náà gbọ́dọ̀ gbọ́dọ̀ bàjẹ́ àwa wa sọ̀rọ̀ àgbọ́dọ̀ kéèsì wa tọ́jẹ́ pé gbogbo ń tọ́ba ṣe níbàádà ó ṣe látẹ̀wọ́gbà ní iwájú rẹ ọlọ́run ṣe wá lẹ́rú rẹ tọ́yọ̀ọ́nú sí nílé ayé ọlọ́run ṣe wá lẹ́rú tọ́yọ̀ọ́nú sí níjọ́ gbélé àkìyàmà ọlá àti tóbi rẹ ọlọ́run gbogbo bí ẹnì kọ̀ọ̀kan wa tá a kù sí ìrẹ́ lọ́ba tó ọmọ ṣàtúnṣe ẹ̀dá ọlọ́mọṣẹ́lẹ̀ ìtẹ́nì kọ̀ọ̀kan wa sí ọlọ́run ṣàtúnṣe wa gbogbo bí tá a ti kọlu ọ lè ta mọ̀ọ́mọ́ mi tá a fi rọ́lù ọ èyí tá a ṣàṣìṣe tá a fi rọ́lù ọ ọlọ́run abitóbi rẹ̀ àfihàn ọ́ ọlọ́run dárí ètò wa ó ọlọ́run ṣàforíjì fún wa ó gbogbo ohun tí ìjàbára tó gbé akọlù torí kò sí sí ìjàbára èyí tí ìyàn ṣe abara ọwọ́ àkọ́bílù kọ́tà ti ṣe àìsàn màlẹ́kà ẹ̀yìn bá ti dábara yọ ṣàṣìṣe ṣùgbọ́n tó lọ́run bá fẹ́ kẹ́yàn èèyàn mà ṣiṣẹ́ yọ wà wá foríjì ọlọ́run yóò tó bẹ́ẹ̀ gbogbo ibi tá a ti fi ìjàbára rọ́lù ọ́ tá a ti bọ́nu Kini ẹ̀ e máa ń pè kíní wáyà tó yẹ e olóyún náà e gbọ́gbọ́n kan tí máa ń gbé yàn bábu wáyà áá náà ti rọ́ọ̀lù bábu wáyà rẹ ọlọ́run alẹ́ o onídìí ọ̀bá tún yàn tó gbé yàn kọ́ bẹ́ẹ̀ ní yàn bá bọ́ọ̀lù bábu wáyà ta yé gan èèyàn mọ̀ pé ìkẹ́sìn o ẹ̀gún kan àwọn ẹ̀gún kan bẹ tí wọ́n tò lérí ara wọn èèyàn bá kó bẹ̀ lóko yọ mọ̀ gbogbo bí àti kóònù bá buhari ààrẹ ọlọ́run wa sí wa dúró wa wa láti tóbi rẹ wàá tàwa náà láláàánú ọlọ́run ṣe wá ṣe wá láàánú látọ̀dọ̀ ẹ wá wàá tàwa náà lẹ́rú tí ọmọ ṣàánú ẹgbẹ́ tóbi ọlọ́run orílẹ̀-èdè yìí má jẹ́ wa má jẹ́ ìjọba wa má jẹ́ wa mu gbogbo bí ẹnìkan kan wá tún fẹ̀gbẹ́ ẹ̀jẹ̀ kálukú wa ọlọ́mọba ni tó alámọ̀rí ọ̀nà wa jẹ́ òjọba àti ọ̀fẹ́ subhana rabbika rabbil